الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه ومن اتبعهم بإحسان من المؤمنين أما بعد أيها المسلمون أيتها المسلمات نسأل الله تبارك وتعالى أن يصلح أحوال بلادنا ويذهب عنا الجوع والغلاء ويبدله بالأمن والسخاء أيها الناس لنتأمل قليلا في توجيهات القرآن الكريم ونتفكر ساعة في إرشادات السنن النبوية فوالله ثم نظام حياتنا وسعادتنا في الدنيا وخلاصنا من عذاب الآخرة ولئن سألت ما هو الخلاص من المستنقعات التي غرقت فيها بلادنا أمنيا كان أم اجتماعيا أم اقتصاديا قلت لك إن من أهم ما يخلفنا هو السمع والطاعة لمن ولاه الله أمرنا ولكن في المعروف لا في المعاصي ولقد وجه القرآن الناس إلى ما به تنتظم الحياة ويستتب به الأمن ويفتتح به أبواب الرزق وينتزع به الخوف ويرفع به الغلاء فقال سبحانه وتعالى آمرا للناس يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ألم يكتف الله سبحانه وتعالى بذكر طاعته وطاعة رسوله فحسب لعلمه بأن الحياة لا بد أن يفوتها أناس حتى لا يمسها سوء أو مثال فذكر أولي الأمر فكأنهم لحياة الناس أساس وأولي الأمر يا عباد الله هم العلماء والأمراء كما قال بعض السلف وعليكم يا عباد الله بالسمع بالمعروف لعلمائكم وولاة أموركم هذا هو ديننا وهذه هي عقيدتنا التي يجب أن يكون عليها كل مسلم ومسلمة ومما يسبب عدم الطاعة عند بعض الجهال ممن قد ينتسب إلى الإسلام أو إلى العلم أن يكون ولي أمره ممن يرى أنه لا يحق منزلته هذه ولكن ديننا يأمرك بطاعته للمصالح الخاصة والعامة فعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة رواه البخاري ومنه أيضا أن يرى الإنسان أن فيما أمر به نوع ضرر فليعلم أن الآمر أرثر منه في الأمور وأحكم ونبيك أيها المسلم يأمرك بالطاعة فقال صلى الله عليه وسلم على المرء السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصية ومنه يا عباد الله عدم معرفة الضرر عدم معرفة الضرر الديني الذي يترتب على عدم الطاعة ففي الحديث أنه عليه الصلاة والسلام قال ومن مات وليس في عنقه بيعة مات منك جاهلية رواه مسلم يا عباد الله اعلموا أن عدم طاعة أولي الأمر مفتاح كل شر لحياة الأفراد والمجتمع والتجربة كثيرة والشواهد عديدة والوقائع تؤكد على ذلك وانظر في نفسك أيها المسلم هل أنت مطيع لأوامر العلماء أو الأمراء فإن كنت كذلك فزد منه وإن كنت على عكس ذلك فغير نفسك إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم بارك الله لي ولكم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أتقف الله سبحانه وتعالى أتسيا الصلاة أتسيا السلام fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin a ó sì máa bẹ rán ọba lórí àlámà ní ìlú tá a wà yìí èyí tí a mọ̀ sí orílẹ̀ wa yìí àtàyè tí kálukú wa wà yìí a ó máa bẹ ọba ọba wa tún àlámà ìlú Nàìjíríà ọba àtúnṣe ọlọ́run gbogbo àwọn àdánwò ti ń bẹ nínú ẹ̀ ọlọ́run lọ́ba alágbára tó lè mú kúrò ọlọ́run ọba mú kúrò ebi ọ̀npa aráàlú yìí bawa wa ẹ̀yọ olùkú lọ́nà wa wíwọ́n nǹkan ogun nǹkan ọdúnwó lórí ọlọ́run ọba wa jẹ́ a ò lágbára kankan lórí ẹ̀ ìwọ ọlọ́run lọ lágbára láti bá wa jẹ́ bá wa jẹ́ wa tó hàn ọ̀n bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí balẹ̀ kódà láti mú ìbẹ̀rù kúrò lórílẹ̀-èdè yìí àti fáyà ọlọ́mọba àwọn ọmọ ìkúrò ọlọ́mọba ọlọ́ba tó ọ̀tún máa ń pààrọ̀ nǹkan sáà sì ní mà tó fi pààrọ̀ rẹ̀ ọ̀fẹ́ láwa yìí àlè mà tó fi pààrọ̀ rẹ̀ tó tún fi dòwó olúdàlò náà wọn náà lọ pààrọ̀ rẹ̀ títọ̀ tán gbogbo àwọn àdéhùn àdéhùn tá a kà yìí sí lórílẹ̀-èdè wa yìí bá wa pádà ìjọ tó sì bákan náà káronú ráńpẹ́ nípa súnà lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam ìta ní sí yìí àti káwòye sí yìí òun náà ni ètò ayé wa wà òun náà sì ni àbáyọ wà ń wa ní àlùfíàmà tàbátí wọn léèrè pé gbogbo àwọn àdéhùn tá a kà sí ń bẹ lórílẹ̀èdè yìí tí ìjà wà láàmú yìí ibi tí Nàìjíríà tẹ̀rí sí yìí àtàwọn aráàlú náà tá a tẹ̀rí sí ìta bára wa yìí Kini ni tó lè mú wa ama adawo àwọn Adawo ni àdánwò àìdáàbò àdánwò àìrí nǹkan jẹ àdánwò orí bí kò sẹ́nikẹ́ni tó fọkàn balẹ̀ sẹ́nikẹ́ni yẹ bó bá ń lọ sí ìtọ́rẹ́ ń tẹ́lẹ̀ tó gbé ká ẹ̀rọ ti máa Ọ pé ma tó máa pé ní fi káàgbé yẹn ẹni tí a tó ń gbé ní ìsìn tó gbé lójú ọ̀nà ọmọ tó jẹ́ nǹkan tí ò ní fọkàbalẹ̀ tí ò wúni lórí yìí tí wọ́n bá ní kí ni tó lè yọwá kó mẹ́ kí ni tó lè mú wa kó náà àdáwò nì kí ni nǹkan tí ó yọwá kó ní jẹ́ àìní fọkàbalẹ̀ kí ni nǹkan tí ó yọwá kó níbi wíwọ́n ọjà kí ni nǹkan tí ó yọwá kó níbi ká má rí nǹkan ná ká má rí nǹkan jẹ ká má rí nǹkan lò ẹ̀lọ́sọ̀ fún ayé pé ayé alukur'an àtọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti júwe fún wa kí lọ́nà àbáyọ fún wa ṣùgbọ́n àlóyún tọ́lọ́mbá ní àlù ájáde kó bẹ́ẹ̀ kí ni nǹkan náà huwa as-sam'u wat-ta'a ẹ̀dùn yóò máa rò pé báyà tí sọ fún wa ní pé máa yẹn náà fílà máa ti lóru máa ti gbámọ́ ìdàwó ọ̀rọ̀ ètò ayé là ń sọ́lọ́wọ́ yìí kò ẹ̀rìn fíìsì ètò ayé ní tọ́bálà káyé mo tó tún bẹ́sẹ̀ mi ìdìbẹ́ lómi nígbà tí covid-19 bẹ́ẹ̀lẹ̀ àwọn ẹlẹ́sìn kan wà tí wọn gbà tó covid-19 bẹ́ẹ̀ Eh, àwọn náà gbà wọ́n ní kíní kan ikú rere gbogbo àwọn àtàmù ọ̀rọ̀ tí wọ́n máa pa wọn náà wọ́n láwọn ti fi òkú lọ fún ọmọ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣeré àtọ́lọ́mọdé náà rọ Muhammad sallallahu alaihi wasallam bí nǹkan bá ti wá iná ni ó lè tuwìtì ẹ̀fọn ẹ̀ kò ní kíkọ́ gbára lé nǹkan yóò wá sọ fún wa pé kọ́ wá gbára tó ọlọ́wọ́n ọba wa subhanahu wa ọba lọ́ba tí mú sábà tó tó tó tó ẹni náà máa yẹn sẹ́ẹ̀kì nígbà ní kí ni ó yọ nàìjíríà àtàwọn tá a wà ń bẹ̀ kúrò níbi àwọn òfò ńláńlá tá a bọ́ sí nínú àwọn àdéhùn ńláńlá tá a kán lù yìí nínú àwọn agbani ìbànújẹ́ tí ń bá kálukú yìí ẹni náà máa yẹn sẹ́ẹ̀kì tó bẹ́yà ọyàn náà fi láwàjọ méje ọwọ́ àyíntàn láti mọ́tírì tó fi di àsọ̀bá jẹ́mídìí láyàn áwò àgbà ọjọ́ méje àfikún àyàn lójúmọ́ láti bẹ̀rẹ̀ dópin méje méje lójúmọ́ méje méje mọ́wùkù bẹ́ẹ̀ sẹ̀rẹ́ ìsìláàmù ó tú ìtì ẹ̀ ìtàkọ̀ fún wa náà ní tọ́lọ́mọ bá pa wá láti ọ̀nà ìta nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam tí wọn náà bá ṣe wòlú kú ní kíláìsà ní ti wá náà nìyẹn kíláìsà náà òun náà ní tó lè yọwá òun náà ní as-sam'u wa ta'atu liman wallahu Allahu amrana òun náà ní kájú pàjù tẹ́lẹ̀ ká òbí ká jù sí òbí àti àwọn aláfẹ́ wa àwọn bàbá gbogbo ti jókòó nìyà ẹni tí kọ̀ lóòtù báyìí ó ti dàpàdé aláṣẹ àwọn kan aláṣẹ láwùjọ dá àwà yìí àwọn kan aláṣẹ níbi kí ìjọ orí ọwà tó ti ń gbọmọ balẹ̀ tó ti mọ gbọmọ balẹ̀ tí ọba ti ń takú àtẹ wọn ìlú òní tó tọ ọba ti ń tẹ̀lé àtẹ wọn gbogbo nǹkan tá a wúyẹn yóò fèsì padà nítorí ìdí eléyìí eléyìí náà ní ọ̀nà àbáyọ kan náà ọ̀nà àbáyọ tó tóbi jùlọ tá a ti gbà yọra wa kúrò ní gbogbo àwọn ọ̀gbìn tó lè déwájú alùpùpù alùpùpù wọ́n ti júwe nǹkan tí ó mú gbé sí ayé wa rọrùn wọ́n ti júwe fún wa tí ó sì ní ìfọ̀kànbalẹ̀ dúró tí ò ní yẹ bákan náà tí ó ṣílẹ̀kùn àwọn oríṣiríṣi àwọn orí fún wa sáàkà máa wò bí ah, ọ̀nà ìtúsílà tọ̀hún tó ti là síwájú tó ti là èyí tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wò lé tí ní ó tàn á máa sí pẹ̀lú ẹ̀ wọ́n ní àwọn nǹkan ìyàlọ́kọ̀ọ́ àti ìjúwe rẹ̀ fún wa bákan náà gbogbo nǹkan tá a pè nípa ìgboyà yìí yóò kúrò fún wa tá a bá tẹ̀lé ọ̀rọ̀ sí ọlọ́run ọba lọ́pàá wa láti ọlọ́run kan náà lọ́kọ́ rán pé yá ayọ́ alẹ́bí náà àmọ́ ọ̀pọ̀ ẹ̀tẹ́ ní imáàlì ó fi yàtọ̀ sí ń bẹ lẹ́yìn àyà yìí tá a bá bá ẹni dúpẹ́ ẹni mùsùlùmí ń bẹ̀ ajẹ́sí pé ó kọ́ alábàánú jẹ́ àkíkà imáàlì òsì lára rẹ̀ ìyẹn ni gbogbo ẹ̀ká bá múnú ayé nìkan ọ̀bọ̀ olóbi ti kankan sí o ṣùgbọ́n nìkan ayé ń pàṣẹ yà á yọ alẹ́ bí náà á mánu atábìlì táyà yìí gan kìí sàwọn ẹnìkan lọ́ba ọlọ́run ni mo pẹ́ yẹ ẹ̀yìn tẹ́jẹ́ mú mi ní àfihàn ọlọ́ha wa àfihàn ọlọ́sù tẹ̀fẹ́ alùpùpù àmàdì ọ̀fẹ́ wa jẹ́nà ọ̀fẹ́ ńlá kó níbi ìyá níwájú ọlọ́run ní wa àfihàn ọlọ́sù ẹ̀fọ́ làwọn méjì ti ọ̀wọ́dọ̀ kọ́ ní sí o wọ́n ti jẹ́ ẹnìkan tó ní ẹ̀wọ̀n kọ́ ìtọ́lọ́ ná wọ́n wá kọjú sí ayé tọ́bọ́ wá ráyé tán ọ̀rọ̀ ẹ̀ta àkọ́jú sí ọlọ́run ọba ẹbẹ́rẹ́ ìpè àmà ti ní ọrùn ọlọ́run yà fi ọlọ́ àwọn àti rasul Qur'an al-Qur'an number one lẹ́yìn wá gbà náà sunnah nàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀fẹ́rẹ́ ìpè àmà ti àyà yìí àtàyà ìpè àmà lòkúzọ́sìn ọ̀fẹ́ gbọ́dọ̀ kí ọmọ rẹ tẹ̀lé Qur'an níbi iṣẹ́ ló fi sin lọ́wọ́ tẹ̀lé hadith níbi iṣẹ́ ló fi sin lọ́wọ́ ọba ọlọ́run ni wọ́n ó lè lé àmú ilé kún tẹ̀fẹ́ tayé rọ̀ ọ̀fẹ́ kí nàá yọ̀bọ̀ ọ̀fẹ́ kí títí ọjà ọ̀fẹ́ kí ọjà kí nǹkan rọrùn ẹ̀ẹ́fẹ́ tí kọba ọjọ́ tẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n ó lè lé àmú ilé kún àwọn aláṣẹ yẹn tẹ̀lé wọn aláṣẹ ẹlẹ́gbẹ́ mọ̀ gbé alátẹ̀tẹ̀ alátẹ̀tẹ̀ àpò ara ẹ̀ tọ́ba ti ṣe báyìí ọmọ gbọ́ àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà tí à ń nẹ́gbẹ̀ ayé sọ́ra sí wọ̀sẹ̀láàmù tí a fi túmọ̀ ayá yìí tí jẹ́rù bá ní kí ká lóko fún ẹ̀yẹ ògbé ń bọ́ mọ́ wa tí mo sọ wà ní Islam rẹ tí mo practice Islam rẹ ó lọ fi kákìrò nìkan ní practice Islam rẹ ah, wàhálà kẹlẹ níbi bá ti tèlú a practice Islam ẹlòmílára bá a ti tèlú tí practice ní practice islam ó lè gbé wa ìjẹ́nà dájú wọ́n tó jẹ́ pé ó practice ẹ̀ lọ. àmọ́ ti tẹ̀ láti aláṣẹ àmọ́ tó rojú lórí ọlọ́run wọ́n ó lè lé amúre ní kún ọlọ́run ní ẹ̀sẹ̀ láwọn aláṣẹ ọlọ́run wá gbé ọ̀rọ̀ aláṣẹ wa lẹ́yìn ìgbà tó ti gbé ọ̀rọ̀ ọlọ́run wa àti ọlọ́run wa àtàtì àmẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀yẹ̀ká ló fún yàn ìdókè lára àti aláṣẹ aláṣẹ àkọ́kọ́ onáni ọlọ́wọ́ ọba wọn ló wọ́n dáa aláṣẹ tó lọ́n tó fà sí ẹran onáni àlọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam tani wọn tó ń jẹ́ aláṣẹ lẹ́yìn àrẹ́jọ ẹ ká máa rò bá wọn wọn ní ìdí mbẹ́mbẹ́ ni pé kálíbà àmọ́ wípé ètò ayé ètò ayé àwọn kankan mbẹ́mbẹ́ bẹ́ẹ̀ di aláṣẹ ní ọ̀dà bó tó kọ̀ á rí gbàgbẹ́ níbi ètò ayé kò ní dáhùn wọ́n lọ fẹ́jà àgbàná lẹ̀ ní ìgbàsọ́jà ọdọ ọdẹ kò ní ọlọ́run bá sọ pé wáyé lórí lẹ́yìn mú bá fífi ọlọ́run ní àdánwò èké àdàmú àìrọ́nà gbígbà kọ́ máa bá gbogbo ẹ̀yin fẹ́ẹ̀ ta ìgbà bó ti yẹ kẹta ọwọ́ arígbì ti ẹ̀ nígbà ẹgbẹ̀rún fún yàtọ̀ tó ọba lọ tán yóò yẹ mú jọ sálábẹ́ bá dé tí wọ́n sọ ẹni lọ́wọ́ ìyàtọ̀ ń ta nǹkan tí kò tàkùtà wọ́n ti fi lẹ́sẹ̀ wọ́n bọ́ sínú ọkọ̀ wọ́n ti lọ gbogbo àwọn ìkú kan wọ́n tó wọ́n tó bá ti tẹ̀lé ẹ̀ ó wọ́n bẹ̀ dé o ọlọ́run ni wọ́n ó lè lu àwọn nǹkan torí bí àwọn kankan bẹ tó jẹ́ pípé bẹ́ẹ̀ ké báwọn èèyàn wọn àgbọ̀ bẹ́ẹ̀ kà báwọn èèyàn wọn àgbà ṣùgbọ́n tí aláṣẹ bá fi àbẹ gbé wọn wọ́n jọ̀wọ́ ni. àlùkò ayé ìdúró fún ayé pé ètò ayé ìlú olétò lẹ́yìn lọ dúpá tẹ́lẹ̀ fún àwọn aláṣẹ kọ̀ọ̀rán wa ní wọ́n lè sàmúlò ọlọ́run wa aláṣẹ wọ́n lọ ọmọ ọmọ yára ní wa mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lọ́kùnrin lè amọ̀ aláṣẹ a kan táàtìjọ́ ọ̀rọ̀ máa bá àfẹ́ Allah wa àfẹ́ ar-rasul oní làwọn tálà tuntun máa wọ ulil amri minkum qalu al-ulama'u wal umara wọn láwọn àfa wọn wà ní ulil amri àwọn àfa wà ní ulil amri kódà àrílẹ̀ àwọn tálà tẹ́lẹ̀ tó ń ga iná wọn àwọn àfa ní bàbá ulil amri àfa àti wáyé àfa ayẹyẹ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tá ma kò ní túmọ̀ ma àwọn àfa ayẹyẹ sí nìyẹn ẹlòmíràn kó tó bàtà láì jáde láì ọgbà díẹ̀ nìyẹn bàbá ní ẹjú ẹ lọ́wọ́ bí wọ́n yẹn ni lọ́mọ pé wọ́n kúlé amòlùyẹ títí tí ọba wà táwọn onímọ̀ bá wà ń bẹ̀ bàbá wọn afá tí wọ́n gbọ́ àlùkò ayé yìí bá wà ń bẹ̀ bàbá wọn tí wọ́n ọ̀dọ̀ náà ká tẹ̀lé ọ̀wọ́lẹ̀ lámúrí minkum àti àwọn aláṣẹ yìí tí wọ́n jẹta yìí umara àwọn umara ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn ẹ tẹ̀lé wọn níbi tí a bá ti ń pàṣẹ ń tọ́jà ẹ wá má tẹ̀lé wọn níbi tí a bá ti ń pàṣẹ ń tọ́jà ẹ̀yin mùsùlùmí ẹ lọ́mọ bí áyà yìí fàǹdínà lọ́jẹ́ fún wa ibi ká máa tẹ̀lé àti àwọn aláṣẹ káṣí lọ́mọ pé àkídà wa nìyí sábà ní kí ló tóbi tẹ̀ láti ẹjọba rẹ sọ pé ẹ̀sìn Islam lọ́kọ́ abẹ́ kí lè rí rẹ ọ̀rọ̀ àwọn tó gbéyà ayọ́ àlẹ́bí náà rọrùn abẹ́ ọ̀rọ̀ wà á ti rí ọ̀rọ̀ sùúrù wà ó lílẹ̀ amúrí nínú kún wọ́n tẹ̀lé ó ti traffic light ọ̀tàn red ọ̀tàn yellow ó ti ní kò stop náà wọ́n ní àlàlàlà ah, kò sí tán ọ̀lọ́ ọmọ pé traffic light ń tàn kí ń tàn mà ìjọba ní ìjọba ń tàn àwọn ìjọba náà fi fi àwọn kan síbẹ̀ bí tọ́wọ́ bá jẹ́ àwọn mọ̀ tí wọ́n bá wá fi wọ́n síbẹ̀ gan kí láyé ṣe ọ̀yàpọ̀ ìlú sábà ní kí ló ń gbé ọ̀pọ̀lọpàá mẹ́ẹ̀ ọ̀nà mo ń ṣe lọ́sọ̀ ọlọ́run ní kí n tẹ̀lé aláṣẹ wọ́n ń wèé àbí ìwọ́n tó ń yí kọ́ ń gba ọ̀nà tí òye kọ́ gbà ọ̀tẹ̀ aláṣẹ aláṣẹ náà nípa báyìí àwọn àmàlẹ́ náà àwọn ènìyàn tí wọ́n máa wúra rẹ̀ pé báwo ni máa tẹ̀lé àwọn èrò tó bí méjì àmà ti àwọn èèyàn lóye máa wò pé kò fi tiẹ̀ kọ̀lẹ́tọ̀ síjọba amúgbélé tẹ̀sí ń pagú kọjá pírẹsidẹ́ǹtì lóyún lórí wà ní nàìjíríà tàbí ẹni tí ń fa ẹni tó kún dúgbò lọ kọjá gọ́fúnà lóyún lórí ní nàìjíríà kí ni kí ni díìsì wọn mùsùlùmí lábẹ́rẹ́ ẹni pé kánípa ẹni títí ẹ̀ mọ́ọ̀sì débẹ̀ yẹn tàbí wèrè wèrè débẹ̀ lápòjú rẹ̀ fẹ́ràn pé ìṣèjọ́n sísẹ́mù sẹ́nu nàìjíríà wèrè ìdórí àgbà àjọba wèrè ó rà mọ́tò náà ní ajá lè jẹ gómìnà nàìjíríà ajá tọ́ba lówó lọ́wọ́ yàrá ẹnìkẹ́ni báwo ni ajá ó ti jẹ gómìnà nàìjíríà kí ni kí ni tuntun lẹ tọ́ba ní gbogbo ẹ bá dìbò fún mi gbà ọlọ́mọ akọ ajá ní agbára àti ajá tó lè lè sáyẹn kílógún ẹ̀gbẹ́ fún ẹ̀ yọ wọlé tọ́kú ẹ àwọn akúta ní gómìnà yín mr dodge ní àwọn gómìnà ẹ ti sísẹ̀ mọ́lẹ̀ sọ́tà ti dé bẹ́ẹ̀ sọ́tà ti dé bẹ́ẹ̀ tẹ̀sí dúùtì wọ mùsùlùmí ní ẹni tó kọ gbọ́ àti tó bá ní ọ̀sẹ̀ náà ló wúlò yìí dáná kí mr dodge bá dórí àjà alábòjúwe tó sì dé tọ̀rọ̀ bàbá ní ẹ̀yìn ẹ̀yìn lónìí o mọ́tò kàkà ọ̀bọ̀lọ̀ yìí látàgùn mẹ́jọ àárọ̀ sí dàgùn mẹ́wàá mọ́wò pé àjà èmi èèyàn wà ajá ọmọ akọ̀ máa ní ojú máa rìn padà sí ọ̀rọ̀ ọlọ́run ọba sọ sọ pé wà ó lè lè àánú ìní nǹkan tó bá ti lè débi àṣẹ tó bá máa kọ̀ máa rìn ẹ̀yà ẹ̀dùwọ́lẹ̀ náà ní ànábì ti fún wa sallallahu alaihi wasallam ilé wọn amú lọ lẹ̀ sánú wọn a máa lọ wọ ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dórí àga tó dé sí pé ìkórè lọ́wọ́ máa bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nìjọ́rí ti aráàlú pé báwo eléyìí ti lè máa darí wa eléyìí tí ọ̀dà ọ̀jọ́ náà kò sí làákàyè ẹni yìí kọjọ pé sáà máa wò ní òjò ọjà máa wò báyọ tó bá ti dín bẹ́ẹ̀ yẹta anábì ní ẹsẹ yẹta fún bẹ́ẹ̀ anábì àríkọlá sọ̀rọ̀ sẹ́ni àdínkù máa wà Buhari bàbá ó ní ismail wà àfihàn òjijì ọlọ́run ọmọ ọ̀nà wa nìyẹn ismail àwọn tí tí ń bá sọ̀rọ̀ jẹ́ náà àwọn tàbí ismail wà àfihàn ẹgbọ́n wà àfihàn ẹgbà ẹgbọ́kẹ́ ẹgbà pálákẹ́yìn àwọn aláṣẹ tó yanjú kan pàṣẹ lọ́dọ̀ tí wọ́n lọ àdáwọn àdọ̀mí sí ẹ̀yẹ aláṣẹ tó sí pé kọ̀ yanjú ànábì àárí sọ̀rọ̀ àtọ̀rọ̀ sàrám ó ní ẹgbẹ́ ẹgbà ànábì pàṣẹ mú ní ọ̀fẹ́ tó jẹ́ sígbà yẹn ọwọ́ wọ́n ní sọ ọmọlá ààrẹ kódà kọjá ewu ọmọdọ̀ sóbàtà ẹ̀rí kan náà ará Ghana lápèjúwe lọ́wọ́ àlù sóbàtà Nàìjíríà lápòtò gbàgbé káfí àpèjúwe ní ìjọba bọ́lá bọ́ sí lọ́wọ́ kóró lẹ́ẹ̀kan náà lọ́ba di mr gọ́ọ̀mù àwọn bíi ní kódà pẹ̀lẹ́ fún lọ́rẹ̀ lọ́dọ̀gba ya ti ilé sọ̀rọ̀ ẹgbọ́ ẹgbà wà ẹlẹ́ni ọba wò gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mà ó ti ní ilẹ̀ Islam ó ní ìpìlẹ̀ oríire wa láyé dà wọ́n. mọ́tò tàbí àwọn ní àwọn ẹlẹ́gbẹ́ Islam ti ń dalẹ̀ bò sọ́yẹ́pọ̀ àwọn tí wọ́n haraka náà ń àwọn movement ìtumọ̀ movement ni pé ẹ̀ka arú mọ́tò àwọn ìjẹ́ wọn. ṣùgbọ́n ronú pípa ẹni yóò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà pé ìwé ẹni báyìí lọ ṣiṣẹ́ tọ irú ẹni tó fẹ́ sẹ́ńtọ́ wà á fẹ́ bá dé bẹ́ẹ̀ àwọn ẹni ní tí máa ń wá àti ẹgbẹ́ ẹgbà mọ́ wà náà gbọ́dọ̀ àwọn ọwọ́ ẹni wáyé ọmọlá aleikum habibin habasu kódà kò jẹ́ pípé ẹrú lásán lọ́dọ̀ gàdé ni anabi wa sallallahu alaihi wa sallam wọ́n tún júwe fílkọ̀ rẹ̀ bọ́lọ̀ ń gbèjà kà ẹ̀ nara sahu zabiba wọ́n ni lórí ẹ̀rí kúrú yóò bá rẹ ẹni pé o tó burẹ wá gómìnà ẹrú o tó wá burẹ wá gbogbo ilé iwájú rẹ ti di kíni o ti yọba etí rẹ kan nà ọ̀nà sókè báyìí ìka wà lẹ̀ báyìí tó ojú ẹ̀ka báyìí ọjọ́ kíta báyìí orí ẹ̀ wá rí kúnkún ọwọ́ àsàrà lára ẹni bí o ti rí ẹ báwò ànìkan ní kúrò ẹni bá ń lo ti gómìnà lé lórí tàbí pẹ́sidẹ́ntì àbọ́gà lé lórí àlẹ́lú ní máa ń wá àfihàn ẹgbẹ́ ẹ̀fà àkídà wa ni wọn tọ́lọ̀ ń bá àdábì tó wà ní sọ́lọ̀ bá wà ní wà lọ wò àkókò ti lọ ìkánú ẹ̀nu wà lọ sọ́ọ̀tì láti fi àwọn máa wò àdìsí pọ̀ lẹ́nu ní gbé wa fún wa sọ̀rọ̀ bá wa ẹ̀sọ̀rọ̀ experience ká bí wa já fún ọlẹ́ tòsí káfíńdà fún súpà dúró ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ìjọba bá parí àtàkùn kò sí báyìí tó bá yarí tani máa yí lọ́wọ́ wọn náà ronú wẹ̀yìn tani sábà yí lọ́wọ́ ẹni tí ọ̀gbọ́n ni ló lè yí ìjọba lọ́wọ́ ṣùgbọ́n kò lè yí lọ́wọ́ tó wọ́n tó ọ̀gbọ́n ìwúlọ́wọ́ á pè rẹ́ gbẹ̀gbẹ̀ nítorí wọn fẹ́ ṣe ń gan òní àti ìgbẹ́ èmi ò ní ìwọ́de kan tí wọ́n ń ṣe ní nàìjíríà yìí tó mẹ́tò ti dá àtìgbọ́ náà dà àgbọ̀ fúnjọba náà ní orí strike táwọn èèyàn sí níjọba ní nàìjíríà wa yìí tó mẹ́tò ti dá wọn náà wò ìdánsí lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́ ń bomi sí lọ́wọ́ bí ẹ̀jẹ̀ báyìí ta ló gbé ta ló lù ta lọ́tọ̀t àbá wọn náà sọ́ọ̀tì mọ́ta lọ́tọ̀t jù àwa ni arábìnrin ismail wa ní tí ọ̀rọ̀ ìfẹ́sì pé ìjọba ìpìlẹ̀ ẹni tó kó ti dáadáa tán yẹn ẹnu ò máa ẹ̀sọ́ pé wọ́n yìí ká ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ni àwọn àfáà gan àwọn àfáà gan tó ń gbé àwọn kíkù rà wọn kí sún náà lẹ́sìn sọ́rọ̀ bá rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́sì pé wọ́n ti dáadáa tán tí wọ́n bá ti dáadáa wọ́n yẹ fàálù náà máa yóò mọ̀ ṣùgbọ́n tó bá ti àjọ sí wọn kéde bẹ́ẹ̀. sáwọn tí ẹgbẹ́ sí pé gbogbo ẹ̀sẹ̀ ní àmà dá tí wọ́n á jọ gàdá lóúnjẹ wọn á rò pé gbogbo dáadáa ni wọ́n mọ̀ ẹ̀sìn ọ̀hún ìwọ́n ní kọ́ ọmọ bó ti bá wọn sí ànábì tó kọ́ aláṣọ àwọn ọ̀gbọ́n ní ìsìmọ̀ àrùn wà pè ẹ̀gbọ́ ẹgbà tẹ́ bá ti gbọ́ tẹ́ ẹgbà ìlú ní ó tò ìkànnì orin iṣẹ́ dáa lò sílùú wa fi dáa ní tí gọ́ọ̀mẹ́ntì bá ní sọ báyìí sí báyìí sí báyìí sí báyìí kò sáà lè yàn wá jẹ tán yóò sì fi àná ẹ̀yin ẹ̀gbọ́n ti ẹ̀yin ẹ̀gbọ́n tó ń náà rẹ̀ tí wọ́n ti gbé tí gọ́ọ̀mẹ́ntì lẹ́nu òun náà ó ṣe tiwa náà tòmọ́ tó bá jẹ́ sí báyà ní gbọ́ àwọn tó ń wà lọ wọ́n sì mọ ọ̀nà ẹ̀wẹ́ ìjà wa lọ gbogbo ẹ̀kùn tí wọ́n fẹ́ rẹ́ wọn yẹn nínú àwọn tẹ́jọ fẹ́ máa pílà yẹn náà lòsì tẹ́ kí la fẹ́ da wa láàmú kí anábì ti kọ́ wa sallallahu alaihi wasallam isma'u wa àfihàn ẹgbọ́ ẹgbà gbogbo ọjà máa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ọbẹ̀ máa ń yẹ fún ọ ẹ máa ní ti súnmọ́ ní kágbọ́ kágbà kì í ti súnmọ́ ọ̀rẹ́ yẹn sọmọ pé àwọn èèyàn gbàgbọ́ yóò súnmọ́ lára pé àti súnmọ́ ní ìdúgbò máa ń yẹ kágbọ́ kágbà síjọba lẹ́nu kì í ti súnmọ́ bẹ́ẹ̀ ti máa ń wí ọ̀rẹ́ yẹn nù yẹn ni pé tọ́ ọ̀bà gbọ́tọ̀ ọ̀gbà síjọba lẹ́nu kí ló kọ́ rẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ tọ́wọ́ ajá kí mùsùlùmí máa jẹ́ nìkan ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀já tún àná ká tún sílẹ̀bẹ̀ ká tún ìdíje ayé wa ká tún tò nípa ẹ̀sìn àti nípa ayé wa báwo láti bá jọba gbé ká gbọ́ ká gbà ká gbọ́ ká gbà àyà àfi tí wọ́n bá ní ká tẹ̀ lọ́ọ̀ nìkan làní gbọ́ làní gbẹ́gẹ́ ní làní gbà àyẹ̀wò amágbàmágbà ń kúrò gẹ́gẹ́ ọba wọn jà àwọn ẹ̀rọ mọ́tò kó sì gba ti èsì jáde mẹ́jọ ti wọ́n pé á ah, ṣe fún ọ̀tàn kọ́ ọba wọn. ebi omi jẹ ebi ẹ̀ma kí wọn ó ah, ok ọ̀dà kámá kí wọn ẹ̀ẹ́n kámá kí wọn kí wọn bá ti kú lọ sí ti ẹ̀jẹ̀jẹ̀ nínú ilé rẹ̀. ẹ̀ma fi sinmi ọkùnrin àtọkùnrin ọmọ fẹ́ràn wọn obìnrin àtọkùnrin náà máa fẹ́ràn wọn ẹ̀ẹ́n ìjọ tó bá dénú ah, ọlọ́run bá fún yín pé ọmọ ṣàdúrà tó wù sí ní tuntun ní ìsìn ẹni tó bẹ́ẹ̀ sáfún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún ara rẹ̀ ó kàn kẹ́ mọ́jọba lọ́rùn ní òun gámúrẹ̀ bẹ́ẹ̀ fi ápùn mọ́ ẹ̀lẹ́ anájọ àríkọ̀lá tó sàlám wọn pa wá láti ọ̀fẹ́ sí kìmọ̀ àwù wà á fẹ́yọ̀ àwòrán táwọn wò lórílẹ̀-èdè yìí àti àwọn ìfura táwọn fura lórílẹ̀-èdè yìí èyí tí ń lọ yìí ọlọ́kọ̀ọ́ta náà wà lọ mọ́ wà jẹ́ kan nínú irinṣẹ́ tó dojú ẹjẹ́ àgbà síjọba lẹ́nu kásìtẹ̀lé wọn tí wọn bá ti ní kásìtẹ̀ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ń bẹ̀ ọ́ àwọn ìjọba wa yẹn náà ọlọ́wọ́ àti wọn pé bí tí wọ́n dáa sí máa fún wọn ló máa lágbára ń bẹ̀ bí tí wọ́n dáa sí báwa gbàgbára lọ́wọ́ wọn kọ̀ wá jí wọn padà síbi lọ́jà àwọn náà dáa jẹ́mọ lẹ́yìn ọmọ ìrù lẹ́yìn wọn náà ọlọ́run táwọn náà di dáàbò sí bí dáadáa sí ọlọ́run kó sókòtà lè mú dáadáa